ẹ̀kọ́ kejìlá ẹbọ fún ẹ̀ṣẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún a rán áńgẹ́lì kan sí wúńdíá kan tí a ń pe orúkọ rẹ̀ ní Màríà Màríà jẹ́ àfẹ́sọ́nà ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Jósẹ́fù áńgẹ́lì náà sọ fún Màríà pé ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run ìwọ yóò bí ọmọkùnrin kan Jésù ni ìwọ yóò pe orúkọ rẹ̀ Màríà béèrè pé báwo ni èyí yóò ṣe lè ṣẹlẹ̀ nítorí pé èmi kò tí ì bá ọkùnrin lò pọ̀ rí. áńgẹ́lì náà dáhùn pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá ohun mímọ́ tí ìwọ yóò bí ọmọ ọlọ́run ni a ó máa pè é. áńgẹ́lì náà fi ara hàn jósẹ́fù ní ojú ìran. áńgẹ́lì náà wí pé jósẹ́fù má ṣe bẹ̀rù láti mú màríà àfẹ́sọ́nà rẹ ṣe aya nítorí ohun mímọ́ tí a ó ti inú rẹ̀ bí ọmọ ọlọ́run ni a ó máa pè é yóò bí ọmọkùnrin kan jésù ni ìwọ yóò pe orúkọ rẹ̀ jésù túmọ̀ sí olùgbàlà jósẹ́fù mú màríà aya rẹ̀ àfẹ́sọ́nà sọ́dọ̀ ṣùgbọ́n kò súnmọ́ tàbí kò sùn pẹ̀lú rẹ̀ títí di ẹ̀yìn ìgbà tí ó bí àkọ́bí ọmọ rẹ̀